àgbọ̀n ló mọ́. ẹ jẹ́ kó ṣayé she's old enough. ẹ̀rọ ayé alákọ̀wé òun. iṣẹ́ iṣẹ́ iṣẹ́ mi lójú. iṣẹ́ iṣẹ́. ẹ̀yin nìkan lẹ́ni ilé the house belongs to you and my mom. will you shut up Niniola what is your problem no why to find it difficult láti abide by the rules and regulations tí èmi àti màmá ìbá fi sílẹ̀ nínú ilé yìí. excuse me rules and regulations you are the mastermind of rules and regulations my mom on the other hand she doesn't know anything about rules so i don't know what you're talking about. you know what Nini I am the mastermind and that is because I want the best for you. I want the best for you. This is not life. I want the best for you. You can't be doing this. Whatever. Please, stop embarrassing me in front of my friends. Thank you. Miriola! Miri, will you come back here? What is this? actually do it for you. lóòótọ́ ló sọ ọ̀ yorùbá ní ojú olójú ò lè dàbí ojú ẹni kò sí bó ṣe lè try tó you can never get it right because it's not your area of expertise. mo pray pé lọ́jọ́ kan you can share your dreams and vision with me and by that time wàá mọ nǹkan tí mo wà capable of doing. Idris. Yeah. We need to talk. Yeah, we need to talk. Niniola is not following our rules and regulation in this house. And that is really sad. Idris, Niniola is 18 years old. Let her explore her young age. Explore? You call that one exploit? By bringing men into our house. Mm-mm, dúró men báwo ọmọkùnrin kan ni mo mọ̀ pé ó ń tẹ̀lé and to me that is not a big deal. big deal ni musu big deal ni at 18, big deal ni musu remember You give birth to Niniola when you are 18. And I don't think you want to be proud of that. Idris, enough, okay? Don't make me look like my Niniola was a mistake. ìgbà tí mo lóyún nínú ọlá àti gbogbo nǹkan tí mo go through that was then it's in my past now I am made I have everything I want in my life so please enough is enough. Mosun, don't get me wrong. Hmm? Niniola will never be a mistake àwọn yorùbá sọ wípé bẹ́ẹ̀ni ṣe rí ọ̀la ò bẹ́ẹ̀ wọ́n ní tọ́ ọmọ rẹ kó lè fún ọ nísìnyí mo nǹkan tí mo sọ. Excuse me. Pasa ofura, pasa njano ṣá ò fúnra jájì sí kòtò. bó nílé bá fúnra ó lè ní ọkọ èyí ayé ayé fúnra. to get you off your bed this early. Mo alẹ́ àná ló yẹ kí n ti parí Insecure. Anything for you, ma. But ma, is everything okay? Yeah, everything is fine. But actually, she Papari reported and sent the sound manufacturers. Then everything will be okay completely. What's up? What's going on? Good morning, Mr. Idris. Uh, Larry, no. Jọ má bínú mo máa sáré excuse ìyá ikú lẹ́gbẹ̀ẹ́. It's okay, sir. Can I see you? Excuse me, please. No problem. Mọ̀sán, mm-hmm. kí ni PA ń ṣe níbẹ̀ láàárọ̀ kùtùkùtù? Meaning? I mean, kí ni nǹkan tó ń ṣe tí ẹ lè dúró láti ṣe ní ọ́fíìsì? Wà. Can it be o annoy mi lálẹ́ àná on? But ti parí report tó your consent. but this is not making sense báwo ṣe máa ní to keep here wá síbi ìbàlá rẹ to look at your dress? good morning good morning. how was your night. not bad. so what are you doing here. I came to see your mom. Mm, about what? The office work this one. I don't like Look at me, Nula. Look at me. What is this? What is this? Oh, God. Come on. What are you, what are you doing there? This is too early. Stand up. Stand up, go and go and prepare breakfast for everybody. Enjoy yourself, okay? Have a good one. Mm -hmm. Larry, thank you very much, Oshe. All right. Pinoche. Doctor. So, um, Mr. Yu? Yes. Correct. No, we just want you to change customers have been complaining. That's why. Really? Oh, thank you so much. Thank you. Okay, thank you. <sighs> Larry. <laughs> we did it. You did it. Me and mo magic lo report to ko but your report has been accepted. Oh, wow! so fast? I tell you, and this calls for celebration. No, I need to celebrate you. Thank you. <laughs> You're welcome. Uh, no, for now, let me. All right, thank you. Cherry gbogbo àwọn agents ọ̀tún one in Nigeria, they are very good. Tí n bá ṣe ń dé Naija, àwọn agents ọ̀tún wà on àwọn kò máa make sure wípé gbogbo àwọn ọjà yẹn ó dé ọ̀dọ̀ àwọn suppliers wa àwọn suppliers yẹn àwọn náà máa make sure wípé wọ́n gbé dé gbogbo state tẹ̀fẹ́ kí product yín dé and everything will be okay. And not only that, you can be rest assured that you will be get to Nigeria. You know, this was five years working there. Wow, this is great. You know, I think um, you guys have this experience. Oh my God, really? What?

I said no kiss in the office. <laughs> yeah, whatever. Anyway, yeah, that is what you're going for. I just, we're going together. No, for me. For me. We're going together. This is good. Aisha, this is good. This is good. Let me see. that's láti my blast gbogbo àwọn gbogbo àwọn agents I need to send news to all of them. They have to be ready for this. This is gonna be huge. Yeah until it's gone, until it leaves. We are It smells so good. Should we? Oh, don't leave me like this, baby. Hey. Oh. Ah! Oh. Damn. Iṣẹ́ mi lójú. Iṣẹ́ iṣẹ́. Iṣẹ́ mi lójú. Ọ̀gá madam ilé láti I told you not twerking in my house. Not twerking at all. Ẹ wúlò, let me tell you this. Ṣorí fún yìí, wọ́n ṣe fún yín láti máa fi twerk láti máa fi ṣe all this social media nonsense. Okay? It is not for that. You can make calls on this phone. You can send emails. You can draw. You can do so many beautiful things on this phone. Nini, I don't remember you having a business because no one does emails anymore. Oh. Even businesses are on Instagram. She doesn't have to have a business. Go to more. Go to my send emails. Oh. Okay? And now let me tell you. Um, Tolu, what are you doing here? It's late. What are you doing here? Da, I'm having a sleepover. Good if you're going to be having a sleepover in my house, there will not be social media nonsense. Okay, there are a lot of beautiful things you can do on social media. You can do baking class, you can do makeup class, you can influence people on social media. You don't have to do all those nonsense and dancing and doing all those things and people watching you. It doesn't make any sense. Mr. Idris, can I have my phone? Are you okay? I said, stop calling me Mr. Idris. If you want to call me, call me daddy. Okay? and two of you, find something to do. And you, Miniola, yes? I told your mom, it is of one another. Last time when you pé kí Miniola kó bá mi ṣe rice. Ṣe ni rice yẹn ló le lẹ́nu kò ṣe You <laughs> Mo yẹ ti You're right to the I'm, I'm, I'm not here to, I'm not here to do all this. But I'm not trashing my house. Yo, your dad is so weird. Dang. You always annoy me when you call him my dad. That's not my dad. Don't do that. Oh, I figured because maybe nigga be warning, man. Don't do that. Let's use your phone. Oh, my phone. Oh God. How we here? Mama, that's so weird. We have to pray. Um, darling. I Èmi fi pé bóyá kóníkàlùkù pray silent prayer rather than this uh, joint prayer. No, no, no, no, no, we can't do that. We are family. A beautiful one for that matter. Sori in tá a bá fi kọ́ àwọn ọmọ yìí, òun You have to be careful. Olúwa dúpẹ́ ní ọwọ́ rẹ fún oúnjẹ tó gbé olúwa jẹ́ kí oúnjẹ àárọ̀ kó bá tọ̀sán jẹ́ kí ti ọ̀sán jẹ́ kó bá talẹ́ ọlọ́run elédùnmarè bá mi dáwọ́lé àwọn ọmọ mi especially níní ọlá ọlọ́run jẹ́ kó mú oúnjẹ sè jẹ́ kí màmá ẹ̀ náà ní time láti lè máa kọ́ bí wọ́n ṣe ń se oúnjẹ ọlọ́run bí tolú náà bá mú oúnjẹ sè nílé wọn ọlọ́run jẹ́ kó náà mú oúnjẹ sè olúwa wa pẹ̀lú wa má fi sílẹ̀. Okay. Come on. That is first. That is first. That is first. Come on. <laughs> That's my baby. Mm-hmm. <laughs> uh, yeah, I want that. Mm-hmm. That chicken. Mm, this one. Mm-hmm. That's my baby. Is that enough? Yeah. Mm-hmm. Thank you. That's okay. That's fine. Can I get mine now? So who is going first? Me. <laughs> <laughs> no, come on. Let's go. Ìyá ṣe àlejò. Kọ́ládé, how far now? I'm ò ní lè dúró Oh, o. Lọ́jọ́ Friday, Ah, drop Ṣùbọ́mi sílé ni. Uh, what are you saying? Kò possible now. Client mi ni Ṣùbọ́mi now. I can't do anything with Ṣùbọ́mi. I can't cross that line kò possible ah no I, I can't do that wait ṣe ojú òpá ìṣàsílẹ lálẹjọ yẹn oh okay better Ma, ma get the wrong Kọ́ládé ma get the wrong mi sọ pé o qualify enough láti fẹ́ Aisha but it's not possible as in Aisha is no go area for you no you can't date Aisha now look okay okay okay try and get me right imagine komafe aisha and maybe you're just doing it for the fun of it ẹ wá fẹ́ra yín o láìkẹ́ mọ́ tàbí o náà láìkẹ́ mọ́ ẹ̀yin méjèèjì ẹ bara bára jà so what is going to yeah, what, what is going to happen to our friendship that's what i'm saying i can't afford to lose any of you guys as my friend ko possible okay Kọ́ládé this is it tó bá jẹ́ wípé o fẹ́ anything can you do it outside like have your phone outside I'm pọ̀ ní gbòòrò náà ah, ìwọ tí mo mọ̀ pọ̀ sọmọ ní ẹ o dẹ̀ tí o fẹ́ best friend Me. o wá ògbé kí n ah mo máa take a personal máa take a personal say, no you cannot date Aisha for real yeah fine. final you cannot date her ah ah what is wrong with this guy it's not possible. Please understand that at this stage of your life, you want to explore everything. And while you're doing that, you make a lot of mistakes. You need to take it slow. Okay, mommy. Mm. I will. That's my thing. Thank you, mommy. The best. You're welcome, darling. Hmm? Take care. okay. -hmm. Maybe not see that dear more, okay? Spread the road and spoil oh, ah, the child. So messed up, Oh yeah, me too. Like we we had a lot of fun now. Um. Oh, the shower. But yeah, nah, you so jolly chill, my boy. Nah. Oh, come on, honey. I gotta go. come on, let's just chill a little bit. You know what I'm saying? what you trying to do? Trying to kiss me? What did you take me for? You're my best friend boyfriend. I don't do that. Are you a macho? You're already. No, are you, are you not feeling me? You're going to go on. I money. <laughs> if you try it again, I will slap you over and over again. Don't even do that. <laughs> I'm not that type. I hear them are badging. Wow, wow. Um, this is really good. So, Omi Petobari, um, owó tó ń sọ yìí wàá lè execute àwọn plans tó sọ sílẹ̀ of course huh. Hmm. why not <laughs> ṣé èmi tí mo ń ṣiṣẹ́ pẹ̀lú company mi tó jẹ́ pé gbogbo iṣẹ́ tó ń bá rán mi ni mo máa ń jẹ́ I even find more businesses for them kí wọ́n á rí èèyàn tó máa invest into my own idea into my own business kí wọ́n á ní mi ní ṣe dáadáa màá ṣe kọjá bí wọ́n bá ṣe rán mi. Um, okay, let's do it this way. Can you work with me as my partner? your partner. Mm-hmm. Mùsùlùmọ́lá, ó mọ̀ pé àwọn Yorùbá ló sọ wípé kárìn kápọ̀ ìyẹn ló ń yẹ ni. Mo lọ́wọ́ kan ò gbẹ́rù dórí. Kí ni nǹkan tó fẹ́ sọ gan-an? Because gbogbo òwe tó ń pa yìí kò ní mí ní ìsinmi. So just go straight to the point. Okay, I want to be your partner partner. Yep. What partner? Your company, your business. I know a lot about it. Jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ build empire Why? Idris, please stop. Enough, please. Ah, ah. Kí ni kí ló máa ń ṣe èèyàn ọkùnrin tó yẹ pé ẹ máa low self-esteem Bye tẹ́ bá ti rí obìnrin àbíyàwó yín tó ti ní tó ti rí jáde jù yín lọ àbó ní pòsíṣàn tó háì jù yín lọ àbó lówó kan tó ju ti yín lọ bí ẹ ṣe máa wá bóyá máa ráńpọ̀ lóbìnrin yẹn ni màmá wá kiri àbí ẹ máa ní jù lọ. Are you out of your mind? Who is looking for your downfall? I am talking about building wealth together. You are talking nonsense. Sodaba, you are gone, gone, out of your mind. Kini go. gan ṣé tiẹ̀ kí n me. But you ojú kí I don't want to build my money with you go make your money and build it. Mr. Adrian. Hello. She everything well okay? Yeah, everything is good. Oh, okay. Uh, I'm I'm sorry. No, it's okay. Um, You want me to be your partner in the business? Yes. Is anything bad with that? Not at all. Okay. But the you know, issue to one day will be I don't think I have enough money to, to partner with you. I don't even have money at all. Um, Sherry, am má worry nípa owó yẹn. if fi ẹ fi yẹn She get so tẹ́yìn about ti ready. Ẹ me kí mi get in touch pẹ̀lú lawyer mi then. I'm a arrange our own papers as Deba need us to sign and then we can take things from there. What do you think? Okay. Yeah. Thank you. No problem. Yeah. I'll, so, I'll, I'll, I'll, think about it and I'll just get back to you. Uh, all right. So how about we drink to that? Oh, sure. Cheers. Cheers to um, more successful yeah. businesses to come, right? Yeah. Okay. Afro, Afro. èṣù bí áńgẹ́lì áńgẹ́lì bí èṣù kó má yà lé wa. ẹ kúrò o. Ah, chill out and clearly, ló dé mo pé fóònù ọ̀gbẹ́ and come to think of it kí ni message to send to me. you should ask yourself that. Ah. oh <laughs> because I invited you into my perfect world o ti wá rò pé o lè snatch boyfriend mi. I don't get it let me explain it to you o snatch David he's not your type What's your type eh? really and you think I can snatch David from you David of all people David tried to kiss me did he tell you that. <laughs> David kiss you hey nǹkan ṣe ẹ́ mọ́mí ẹ wá gbọ́ kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé tẹ̀ ń pariwo mọ́ra yín ta gbangba. mọ́mí kò mi o ẹ bá mi bèrè lọ́wọ́ níní níní. ẹ bá pe orúkọ mi mọ́. kí ló ṣẹlẹ̀ bí ẹ ṣàrí mi lórí ìdúró. mọ́mì ẹ lè imagine Tolu my own friend Oki's boyfriend mi David. ìgbèrò náà báwo ni wọ́n ṣe gbọ́ gbogbo yẹn. mọ́mì David ló sọ fún mi náà. no. can you believe that mommy. really. Yes. Ah, uh, no, no, no, no, no. Mm -mm. Meaning, you don't need this kind of friend in your life. Agreed. No, Diona, báwo ni wọ́n ṣe máa ma kiss boyfriend already. ẹ̀? Oh. Ṣé òun ẹni kan ló sí David, Nini Ola, you know it's not my spec. I said mọ́lẹ̀ and you. I should have told you he tried to kiss me. Ó gbàdí tó yẹ ni ó you ọkùnrin kan to see? ẹ house bóyá ká lọ bá àwọn family ẹ̀ sọ̀rọ̀. Mami mi ṣe na I didn't kiss him. Nini. You know what? Tolu Tolu Tolu. Ẹ̀mí ló mọ̀ pé. Please go. Get it. That's how it's gonna be, right, Nini? Má ever pè fún mi mọ́. Thank you ohun tí a kàn lọ́mọ. ẹ jẹ́ kó ṣayé she's older now. ara yẹ alákọ̀wé iṣẹ́ iṣẹ́ iṣẹ́ mi lójú iṣẹ́ iṣẹ́. Mosúnmọ́ra you're going on a business trip with your PA? Um, yeah. Nítorí ẹ̀ ló fi jẹ́ PA mi. Yeah, so that anywhere tí bá máa lọ àbí àwọn nǹkan tí bá fẹ́ lọ ṣe, that's why he's here to assist me. Uh, I see. Business trip tí mi ò mọ̀ nípa ẹ̀. Anyway, that aside. Ṣé mo kó PA yìí? Olùwẹ̀ trust gbogbo ilé ayé ẹ̀ fún. Your ideas your vision, your everything. So mo feel pé you don't even have to travel with him. Ó ní ẹ kó máa rán lọ sẹ́ni wíyẹ̀ tó bá ní láti lọ. Ṣé or kama exchange words pẹ̀lú ra wa láàárọ̀ ẹ̀ because mo mọ̀ you're jealous of my riches mi ò dẹ̀ ní kó So mi ò ráyè àròjọ kan tí ò fi owó sínú account mi ní àárọ̀. mi ì dẹ̀ lè miss flight mi nítorí bye. fojú yọ aṣọ lára mi what's that. Aisha um, ṣe rí ọ̀rẹ́ dàbí iyọ̀ tí ò mọ ìyá rẹ̀ nínú ọbẹ̀. real? Yeah. Are you serious? I'm telling you. For real. Kọ́ládé máa tàn mí. In fact, tó bá ti ń tàn mí bí èlé tánra mi. mo fún wa ẹ̀ náà kí ni mo fẹ́ tọ̀ ẹ́ fún mi ò tán náà ok irú ẹran wo la tẹ̀ tí ìjẹ́rì. ìyẹn gangan ni that's exactly where i'm going ṣé bí nǹkan tó ti ń lé láti jọjọ́ ìdẹ̀ ló ti wá rí mú báyìí nísìn so it's not a new thing to you hmm? o ti rí everything so please save me the sweet words. i didn't mean it that way. aisha. i i swear mi ò Honestly, babe, you're driving me crazy. Ah, ah, ah take it easy. <laughs> Mo ti lyrics on yìí Nah, nah, nah, nah. I'm saying no lyrics. You've been sọ lyrics kankan. See, what I'm telling you right now is from the bottom of my heart. Yeah. Well, tó bá yẹ pé lóòótọ́ ni nǹkan tó sọ. Yeah. Then why is your friend not in support of this relationship? Well, was ṣe been in here? I I don't know. Honestly, mi ò mọ̀. For real. Kò yé mi náà in that case, um, I'm scared. I'm afraid. He's your best friend, and he's also my best friend. I know, but babe, just calm down, okay? Just give me this opportunity. Let me prove myself to you. I care, and I love you so much, okay? With time, please everything will be okay. Just try uh, and understand what I'm telling you. Babe. Sure. Of course. Say so. <laughs> result in <sighs> <sighs> me. you really insulted me that much, hopefully, guy defeat me. <sighs> Go. Let me tell you this. Ṣorí fún yìí, wọn ò ṣe fún yín láti máa fi twerk láti máa fi ṣe all this social media nonsense. Okay? It is not for that. You can make calls on this phone. You can send emails. You can draw. You can do so many beautiful things on this phone. Mimi, I don't remember you having a business because no one does emails anymore. Even businesses are on Instagram. She doesn't have to have a business. Go to more. Go to my send emails. Mm. Okay? And now let me tell you. There are a lot of beautiful things you can do on social media. You can do baking class. You can do makeup class. You can influence people on social media. You don't have to do all this nonsense and dancing and doing all those things and people watching you. It doesn't make any sense. Come to think of it, Mr. Idris is right. Simba put uh, all this into use and market myself on Instagram. I'll go a long way think that's what I'll do. I'm only pulling my twago me phone. Start over again. Fresh. Thanks. You doing good? I'm great. Um, <sighs> yeah, that is still dad, yo. She goes, you my hand, my warning, so I'm at disturb Washa. I hate that man, yo. I hate her. Oh, hate it, Tommy. <sighs> But Kitty and mom see not here, Lara Maya. I don't know. Oh, yeah, get any man down, chase him out. We're gonna actually chase him out soon. Only if I go see what I don't know. I don't know. Man, crazy man. Yo, babe, play some music, yo. You gotta, you gotta Let Me Feel All That Sexy Body, you know what I'm saying? Yeah. Let's see. to chill, man. For real. What you doing, man? Let me out my dream, bro. Okay. You gonna put my dream too? I said out. Please out. This some fucked up shit, yo. You know what? Yo, call me. If you come back here again, I'm calling 911, okay? I am calling 911 if you come back here again. Yeah, you call it. Fuck. You this man. Leave me alone. Oh, ah, you You're not my father. Mr. Idris, leave me alone. iṣẹ́ mi lójú iṣẹ́ iṣẹ́ iṣẹ́ mi lójú ọ̀gá madam ilé láti ń kẹ́ ṣòro dé. okay? I'm fine. Nila. Ṣé ṣe pé igbó tí òun fà lẹ́kan tí Forget about your or weed is about me giving you what you want. What? Yeah. Are you okay? I figured since you can't stand with other men, you'd want sex from me, right? sex from you. You're mad me. I'm perfectly fine. God. we lè sọ fún yín o. Mo sọ fún ẹ pé kò má kẹ́gbẹ́kẹ́gbẹ́. Kò má mu kò má mu Now look at your life. You touching me. Out! Out of my room! Out! Out! Ah! Ah! Mo sún ti ah! Mo sún ti buy your money? ìgbẹ́. Mo sún ti bá yé ọmọ ẹ̀jẹ̀ pàṣẹ òfurá pàṣẹ ìjánu ajá òfurá ajá jìn sí kòtò. bọ́ọ̀nù. what you love, of what you have, until it's gone, until it leaves. We would yeah. Oshama àti Shubumi, we are trying to partner, you know, trying yeah, to do yeah, something. Yeah, yeah, I know that. I signed a deal. Oh my God! That is good news! I Oh, I'm so happy for you! It's amazing! Wow! Yeah. You know what? Anything uh-huh. to buy, share, she everything on time, okay? Uh-huh. Because I'm taking you out. Oh, wow! what's this? um. You know what? Let me call Kolade so he can join us. No, no, no, no, no, no, no, no. Why? Kí ni Kolade láti ṣe no, no, no, no, no. Just me and you, okay? Now let it go. Me and you. Get ready for me, baby. Bring up. Hello, love. Yeah, I'm good. I'm alright. Yeah, about that. Mabino, I, I'm sorry. We have to cancel. Morning, later, later. No, we won't be able to hang out. It's Idris. I oh, we're going out, right? Yeah, I got a deal, right? And a very big deal. Only if I celebrate, so I have to go out with him this evening. No, I'm sorry, babe. You, you can't go with us. It's a business thing. It's just me and him. My dinner. I'm sorry. Look, I'll call you after, right? Because we have to leave very soon now. Yeah, yeah, I can. Okay, babe. Love you too. Bye. T-Rex sọ fún mi kó o ti dé báwo trip ẹ. jọjọjọjọ save mi ní gbogbo drama ẹni ìráyè ẹjọ́ mo wọlé ń sin mi ò rí ọmọ mi nínú rúùmù ẹ mo wọnú closet ẹ o ti kó àwọn ẹrù ẹ kọ̀ọ̀kan. kí ni seven drama ṣé mo ti á perform drama tí mo ṣe wọlé ń all right lálẹ́ àná mo rí níní ọlá ìgbà tí mo dẹ̀ ń jáde láàárọ̀ yìí mo pè kò dáhùn so ó ṣeéṣe kó jẹ́ pé ti tẹ̀ láwọn ọ̀rẹ́ lọ or something. Can you imagine? I went for just two days trip. Mo dẹ̀ fi ọmọ mi lẹ̀ sí àkàtà ẹ̀. Ọmọ mi ni mo wá ti báyò. Mo sún. Wọ́n fọmọ sílẹ̀ sí àkàtà tèmi. Ṣé mímí ọlá tó jẹ́ kí n lẹ́nu lórí ẹ̀? tí n bá sọ a mo ní máa sọ b mo ò lẹ́nu ọ̀rọ̀ lórí nínú ọ̀lànà so wáyé tó sọ pé fọmọ sílẹ̀ sákàtà mi. o ò lè lẹ́nu lórí ẹ̀ o ò lè sọ o ò lè lẹ́ wá until you man up enough to do your own business rather than using me as an excuse for everything that happens to you in this house. okay okay fine fine fine kò sí wàhálà um, tolú ọ̀rẹ́ ẹ̀ ó ṣeé ṣe kí níní ọlá wà ń bẹ̀ ṣo ní nọ́mbà ẹ̀ kò pé. really. yẹ. ṣé ọmọ tèmi ti sọ fọmọ mi pé kó má bàa ṣọ̀rẹ́ mọ́ òun ni màá ní nọ́mbà ẹ̀. for what. omi kí Tolú má bàa níní ṣọ̀rẹ́ mọ́. of course she's a bad friend a very bad influence to my daughter. okay what about that dada guy boy dada onírun tó máa ń wá síbí báyìí tó máa ń mugbó tó sọ pé that is the only boyfriend tó mọ̀ mọ́. Do you have his number? irú question wo ló ń bí you yìí go go to bail or ń béèrè my mi báwo ni boyfriend or mommy? mo sún o ò ní nọ́mbà gbogbo àwọn tó ń bá ọmọ and you call yourself a good mother ah hey, <laughs> wo o kárí you ìwọ go go yẹ come up pè me, good mother good mother role mother, you ló come up máa pè I'm not gonna stay here kí mi àtẹ́jọ́ máa sọ gbogbo eléyìí. o ò ní nọ́mbà àwọn more. àwọn ọ̀rẹ́ ọmọ ẹ. bọ́ ṣé bí wọ́n wá adé ìwà abayé máa wọ́ mọ́. ọmọ tá a kọ́ pẹ́lẹ́ pọ́ a. Idris. pàṣẹ òfurà pàṣẹ ìdáná. àní kọ́ńténà mẹ́ta la sẹ́yìn gbogbo ọmọdé lẹ́yìn yeah no tẹ́ bá ti rí global ultra logistics níbẹ̀ yẹ orúkọ company wa nìyẹn yẹ three million naira ni mo rí nínú Nigeria account mi o èyí lè tẹ send sí mi nìyẹn o oh no problem no ṣe rí ẹ ṣípìn ilé ó yàtọ̀ sí àwọn ilé ìta máa ń ṣe tó máa ń dé tó máa ń dé anywhere tàbá send us eh, in five business working days yeah, yeah, yeah no problem <laughs> yeah thank you very much all right ẹ eh, mi náà ti lọ sọ́fíìsì nsìn all right thank you yeah. Idris. Yeah, what's up, Musa? ọmọ mi dà Idris ibo ló gbé ọmọ mi sí. Si wọ́n àti òun pariwo pé ọmọ ẹ̀dá ṣé mo gbé ọmọ sínú bag mi ṣé ọmọ jẹ́ nǹkan tó yàn gbé sínú bag because i'm not getting it look musu tó bá ká ẹ lára wàá pe nine one one wàá gate àwọn ọlọ́pàá involved wàá jẹ́ kán bẹ́ẹ̀ wá ọmọ ẹ̀ as you can see i have business to do. wá ti di ọ́fíìsì mo dẹ̀ ń pè fóònù ẹ̀ kò dẹ̀ gbé I hope it's not what I'm thinking. tó bá jẹ́ bá ìṣá wà pẹ̀lú Kọ́ládé this is going to be crazy like I'm not gonna like this at all. Oh my god. My god. <gasps> Olórí burúkú lọmọ David yẹn mean, how can a guy look another woman coming to batch and beating and treating his own girlfriend like this? Mommy, please. Please don't ever call David my boyfriend. David is not my boyfriend. Please. nobody will no call me nǹkan tó bá fẹ́ náà ni màá bá ẹ fẹ́ hmm? okay, Mommy, mommy, please, please, just leave me alone. Eh? Instead of you to console me, you're just adding more salt to my wound. Don't, please, don't touch me. Please. Okay, it's okay. If not for you that came to pick me up, they almost killed me. What if me? What are friends for? My mom. You could not even pick up my own call. I was busy. Hey. You know, hey. Sorry. I'm so sorry for everything. It's okay. I'm so sorry for everything. It's okay, Nini. So I had catch you anytime. You were the one that said you're a big girl. Eh? you can take care of yourself. Mommy, you're not big, oh. you. We don't know anything. We still need you to watch our us, baby. I'm sorry. Ah, Shiboni? Alpha! I know, right? <laughs> I'm so happy for the business. Yeah, I've been making some 25 million naira, You know, I can't. Yeah! <laughs> Man, the business is booming. Okay, ó ti wà lọ́dọ̀ global ultra logistics. Hmm, okay. Ẹ eh, mo let's only go through. Mo I'm not even. Not even. ọ̀ kọ́ tí mo prepare. Good morning, daddy. Um, Shubami. hold on, Shubami. I made this tea for you. I hope you like it. Did you just call me daddy? Yes. Here you go. You like it. Oh. Hope you like it. Hey, nigga. Wow. Hmm. Thank you. You're welcome. Um, ah, Shubami, Mutimbo, I have to rush for work, okay? Okay, no problem. But this, this is good. This is really good. I'm glad you like it. <laughs> Take care. Bye. <laughs> oh my god. níní àbúrò rí i pé ọmọkùnrin yìí ti ń act strange nínú ilé. please please leave me alone leave me alone you see eh in this house we have a very big problem a big one and i'm not a part of it excuse me. everybody acting strange in my house. ṣé mi mo problem lóòótọ́. Good don't marry you, don't confirm, i wanted to see something. Well, I can't say anything. What is it? Oh, jeez. me. What do you mean, Colony proposed? Are you kidding me? Colony proposed to you? I'm so happy. I am going to be a married woman. Colony proposed to you? Did Oh, cooler discipline. Yeah, yeah. Big. Unbelievable. Who's coming? He's upstairs. Let's go. imagine that was so funny. Wow. Like, I can't believe it. Though. Are you serious? Yeah. What about this combo? Oh. with him? He's on the phone with his family. I mean, he's planning for the whole thing, you know? Okay, no problem. Anyways, I should be thanking you. Mm. I should really, really be thanking you. Thank you so much. You gave me the opportunity to meet your friend, for the relationship to develop to this point. I'm so grateful. Well, well, truly, I'm, I'm really happy for you guys. Hmm. And you go to watch Sheleni Kolade who proved me wrong, who proved everybody wrong. Yeah. Because my own colladi, my party that I know, <laughs> or someone big time. too So many girlfriends. So I can't even allow colladi to come between me and my close friend. It's not possible. Yeah. You know? It's it's obvious he's a changed person. Yeah, yeah. And that's all the Jackie Moyupi only love it. And oh. look, look at them today. But you know you're such a good man, a good friend and trust me, any woman will be lucky to have you. <sighs> Well, it's obviously just that he's off the market. <laughs> yeah, yes, thank you. well, I mean, you guys are right. I am off the market. But Shema, what do I put on Ẹni tí mo fẹ́ kí gbogbo èèyàn máa bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n mi ni. She gave me the opportunity to shine, mm. the opportunity to believe in myself that I can do better with my life. Mm-hmm. Now, look at me today. Look at me. All because of Shubami. Thank you. You're welcome. Um, anyways, enough of all the praises, okay? So I think we should cheers to those business successes and to the newly engaged. I know, I know. Beauty. cheers, ladies. Oh, cheers. Where's my husband? Where's this guy? what is it doing on the true. I mean, I'm not toasting without him. You know what? You know what? I, am sure he's talking to a lot of people. You know, okay. wedding there. No Louis. Um, in fact, I'm, I'm definitely going to be there. Please don't forget to send me. Uh, oh, come on. Oh. Welcome home, Daddy. How was work today. hope you're not tired. You didn't stress yourself, right? hey, Niniola. Yes. Hey, along, mà ṣe o. You just called me dad again. Yeah, you're the best dad any daughter could ever have. I'm so happy to have you. <sighs> it's alright. Kusumala, kilo. Yeah, I'm watching this. Um, oh, silence. Uh, eh, I did it. ẹ ti dé mo rò bọ́ọ̀nì wálé mọ́ ni ìwọ ta lọmọ obìnrin tí mo rí ẹ pẹ̀lú lánàá ẹ wá lọ eh, bí indian film wá ń bọ̀ nílé láàárọ̀ yìí. what are you talking about ọmọ wo ló ń sọ. ọmọbìnrin tí mo rí ẹ níwájú shipping company pẹ̀lú o tún wá sílẹ̀kùn mọ́tò fún o ṣe oh. gentleman. oh that's ṣùgbọ́n mi nìyẹn that's my yeah. business partner. oh your business partner. yeah your business partner my food. Ah, olúwa ó mà ṣe o ọlọ́run ló sọ pé mi ìbá ni mi ìbá ẹ fi owó mi dèrò pọ̀ pẹ̀lú ẹ̀ bó o bá ṣe kó lórí kan máa fi kó lórí káàkiri àdúgbò máa ṣe gbogbo ìdáni kó máa ṣe ìṣẹ̀lẹ̀ kiri wá ní o wà ní táyì yẹn. But you know you're such a good man, a good friend, and trust me, any woman will be lucky to have you. <sighs> Well, it's obviously just that he's off the market. <laughs> Yes, thank you. well, I mean, you guys are right. I am off the market. God. What? What? Ìwọ àtisani inú ilé gbogbo nǹkan tá a ṣe tílẹ̀ fi jó gbogbo aládùúgbò ló máa. Ṣofẹ́ náà mi lójú ọmọ ẹni. Ah, ẹni níní níní I don't want to hurt you. Kí ló ń ṣe ọmọbìnrin What kind of rubbish is that? Ah, kí yẹn ló ń ṣe ní olóró. Fly. Good morning, mother kí ló ń I didn't call for you. That is the point. You don't have to call me. Uh, you are very special to me. Gẹ́gẹ́ bí ẹ ṣe máa sọ fún mi pé èmi special sí mi. I'm in love with you. Larry. Are you okay? No, because I'm married. Ding ding. Ṣé kò ṣe abi boya mú gbó But you always complain that your husband wahala is too much. Ẹ̀dẹ̀ tó máa ń sọ fún mi pé ilé ni ilé mi anytime any day. Please shut up! Are you crazy? Wasn't it last week you told me you wanted to have sex with me? You were looking at me some type of way. Now all of a sudden you want my mom. You're crazy. Shut up. I saw sọ̀rọ̀ ẹran Who? nínú ìgbé ẹ̀ ń yọjú. Ṣé still a child? I'm not your mate. Hey. Um, um, Larry. Larry. Ma. Get out. Ma. Angel, Get out of my house. I said get out of my house! Ibo ló lọ. Follow your husband. No, láíláí. Ah! okay partner àbí o fẹ́ jẹ́ partner ó yá yá jẹ́ partner ṣé ká jọ ṣe business ni yíyá òun ṣe nǹkan tó lè. Ah, no i don't do i'm not ah, doing this. ìwọ àti sani wà á lọ máa gbóbìnrin kiri wà á máa parọ́ pé mi pé partner. but you just told your PA you, you told your PA that my wala is too much you don't no. want to be my partner nípa wo you don't want to do anything with she me. she wants to be your partner. oh okay partner àbí o fẹ́ ṣe partner a máa jọ ṣe business. i'm sorry i can't i have a partner. Ah! láti lọ máa gbóbìnrin mi ta òun ló fẹ́ máa lò yẹn skim ẹ nìyẹn gimmick ẹ nìyẹn kò ní follow now. ẹ jẹ́ kó ṣayé she's old enough. ẹ̀rọ ayé alákọ̀wé o. ìṣe ìṣe ìṣe mi lójú. ìṣe ìṣe. 依来。 dáná ajá ló lọ́jọ́ sí ajá ò ajá jìn sí kòtò.